إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا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 وكل ضلالة في النار أعاذنا الله الله وإياكم من النار ليا نسيت السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسي وليدي أرى قيام الليل بولي وجيس الله صلى الله عليه وسلم لو في إيمانك ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ láti dùnú lóbi pé yọ rẹ̀yàn ni wọ́n máa tún ní sí kìí ṣe àfihàn àfẹ́ tó rí bẹ́ẹ̀. because ما بعد بين 341 نعم حديث حفصة عن حفصة أنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم في صبحته قاعدة حتى كان حتى كان قبل وفاته بعام فكان حفصة رضي الله عنها يعني نيويورك إن شاء الله فما بنا títí tí a lọ sí tó jáde láyé ọdún kan. Fàkánà yóò sọ́lè fi ṣùgbọ́n qa'ida. Nígbà tó wá ọdún kan tá a nílùú náà jáde láyé. Wàkánà. Kí náà sílá rẹ̀ lórí ìṣẹ̀kùn. وكان يقرأ بالسورة فيرتلها حتى تكون أطول من أطول منها. أو أجل شوف بسورة يوم أطول في سنة تهدي. كل جاتي súrà yóò gùn ju bí bí máa ń gùn jù lọ báyìí nẹ́fìlà lẹ́yìn ìbéèrè ọ̀lọ́wọ́ wa lọ sí náà nígbà tó kọ ọdún kan kúrò jáde láyé. حديث جبير بن الحارث رضي الله عنه قال قلت لعائشة أرأيت النبي صلى الله عليه وسلم يجهر بصلاته أو يخافت بها قال: يقول قالت ربما جهر بصلاة وربما خافت بها وابي عليه سلام بيت yóò ká tó sókè méje sí àmì ṣáyẹ̀. nígbà mí ẹ̀dẹ̀ rí fún àkà jẹ́jẹ́. قلت الحمد لله الذي جعل جعل في الامر سعه قل mi bá sọ wípé a ọ̀pẹ nìkan náà tó fi ìgbà láàyè lẹ̀ níbi ọ̀rọ̀ yìí ó já wípé àtẹnu ọ̀ka kéwó sókè àtẹnu ọ̀ka jẹ́jẹ́ ní ìyá ọ̀la ìkálukú ló wà lọ́jọ́ hadithi yìí tó ní tóbi bẹ́ẹ̀ ìpè àwọn àgbàlagbà náà àwọn sàhábà عن أبي قتادة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم خرج ليلة فإذا هو بأبي بكر رضي الله عنه يصلي يخفض من صوته ولا نبي صلى الله عليه وسلم جاد لو يسأل بابا جاد لو أولا ما تتفقد الأتباع ọba ọ̀pá àwọn àtẹ̀lé rẹ̀ tí wọ́n ń fi bọ́ sí ẹ̀kọ́ sí. Òjíṣẹ́ ọlọ́run wá jáde lóru ló ti lọ́dọ̀ Abákiri ní ọba tí ń ti nẹ́fìlà lóru tó wá kàkí ó jẹ́jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ òwúlẹ̀ yẹnyẹn ni ọ̀. قال ومر بعمر بن الخطاب وهو يصلي رافعا صوته. ọba tó kọjá níbi tí wọ́n mọ̀ wọlé ẹ̀sìn kí wọn ìyẹn bẹ̀rẹ̀ sí قال ولما اجتمع عند النبي صلى الله عليه وسلم قال يا أبا بكر مررت بك وأنت تصلي تخفض صوتك قل يا بكر ما قجلت ذنك الولوم قدوار أولك قال قد أسمعت من

أوكب الوسنان هذا عمر الخطاب رضي الله عنه ثم كريم وكتب أمسين سمبتك وأطرد الشيطان زاد الحسن في حديثه فقال النبي صلى الله عليه وسلم يا أبا بكر ارفع من صوتك من صوتك شيئا قال النبي صلى الله عليه وسلم ibi rẹ̀ àbákiri wọ́n á gbóhùn rẹ̀ sókè díẹ̀ وقال لعمر اخفض من صوتك يا من صوتك شيئا ọwá tó sọ fún wọ́n rẹ̀ bèèrè Umar rẹ̀ wọ́n rẹ̀ lẹ̀ díẹ̀ sí àlàyé ọ̀rọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà ni ọ̀làdẹ́gbẹ̀ àbìsọ̀lá ẹ̀fẹ́ká ọ̀lá tó bá ń fi ọ̀pọ̀ má jẹ́ olókejì má dẹ̀ jẹ́ ọwọ́ alẹ́jọ́ láàrin tó ń lo ọlọ́ọ̀lọ́ ní kí wọn rẹ̀ máa jẹ́ eléyìí òun ní ti wá bọ́ láti wá sí mẹ́fìlà lóru ó má lọ ọlẹ̀ jù níbi pé èèyàn ní gbọ́n wíwú ẹ́ ó sì máa wà lóru hadith jáde lómi rẹ̀. رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن في الليل لساعة لا يوافقها رجل مسلم قال لمن لي وقع فيك سواء Ọlọ́run ní bí Mùsùlùmí ṣe fún gẹ́ wákàtí yàn. Yẹ́sàlù lọ́ha kọ́ìrọ̀ min amri dúnìyà wà l'áàkírọ̀. Tí Mùsùlùmí ọmọ wá bèèrè nínú orí ayé àtúrẹjọ́ gbígbà fìyàmà. Ìlà àìkọ́hún ìyá. Àti kọ́lọ̀wọ̀ ẹ̀rí aláwọ̀ orí ẹni tí ń sùn látàlẹ́ dàrọ̀ ó ti lóṣù wọn náà wáyé yẹn ìwọ̀n yóò tó yẹ rí kọ̀tọ̀ yóò rí ẹ̀rí yóò kí lọ́kọ̀ wa máa àtẹ̀lẹ́ fúlà á sì sọ̀rọ̀ ọ̀gá ما كان فينا فارس يوم بدر غير غير المكداد ó ní kan sẹ́ni tó lè gẹ̀ẹ́sìn ní ọjọ́ ogun bá dàrí ju mìkìdádù lọ ولقد رأيت ولقد رأيتنا وما فينا قائم إلا رسول الله صلى الله عليه وسلم ó ní kan wá rí wa àfojúsí ọlọ́run ọba nìkan ló wù. yusalli tahta shajarati wa yabki hatta asbaha. òjúsí ọlọ́run kí wọn lábẹ́ igi ó sì sunkún sọ́lọ́run lọ́rùn sílẹ̀ sí mọ́. ọkọ̀ èké àti tá a bá bó wa nù tó lágbára. lẹ́bí a ní ìwé bùkátà àwọn òkú pẹ̀lú nẹ́fílà àtàlẹ́ sọ̀lá àtàlá tó ló sunkún lọ́lọ́lọ́rọ́ àwọn mùsùlùmí padà sẹ́gun ọjọ́ ìyá ọjọ́ ìjẹ́ wọn. àǹfààní ìyàwó lẹ́yìn fún yẹn a máa fi sọ̀rọ̀ ọ̀sán lọ́dọ̀ ọba rẹ̀. mọ̀tòrókù tó mi. قال سألت عائشة رضي الله عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم بليل. قل مبيعي سألت رجفا نافلة في السلام عليكم فقالت سبع وتسع وإحدى عشرة سوى ركعة الفجر ọbẹ̀ pé obìnrin òdúró lójú kan mo ti jáde pé ìgbésí ayé wa pẹ̀lú lójú kan náà mi yọ ọ̀rẹ́ ra hmm. ìjọ mi ìyóò lágbára ìjọ mi lẹ́sìn náà ló wọlé ọ̀tọ̀ náà ibi àná èyí táwọn bàbá kan ń ṣe <clears throat> lẹ́sìn náà ló wọlé káàkà mẹ́wàá sálámà márùn láti àtàkùn àlọ́ mẹ́tàlá mẹ́tàlá lórí ìlú kọ̀ọ̀kan. ẹ̀ka tó wá parẹ́ wọn àwọn ọ̀fẹ́ sí alfẹ̀kẹ́wùlà alfẹ̀kẹ́wùlà ọ̀gọ́rọ̀ sùwárọ̀là ọ̀gọ́rọ̀ láìra ìlọ̀là ọ̀gọ́rọ̀ àdájọ́là ọ̀gọ́rọ̀ yá ayé ìyá pẹ̀lú ọ̀gọ́rọ̀. ó lè jẹ́ kí ó tún ọ́ dá káà mẹ́wàá ń lọ́rẹ́ yẹn àbíbíbí bí tẹ́. Ẹ̀sìn olé, ó ní àwọn tó pa ìdíjọ́ ọlọ́run tó láàrọ̀ ọ̀tọ́ láyọ̀. Ìgbèsè ìyàwó lẹ́ni wọn, èrí bákan náà gbà rí. Nígbà ní olùjẹ́ sẹ́wọ̀n, nígbà ní olùjẹ́ náà, nígbà ní olùjẹ́ lẹ́wọ̀n. Tí wá wọn kà àtẹ̀yí ìfàjẹ́ yàtọ̀ sẹ́ráka méjì tá a máa ń ké. Tàbí àtọ̀gbà, ọ̀bẹ̀ ẹgbẹ́ ìjọba rọrùn ìrìnlọ́sùn.

حديث عائشة عليه الصلاة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا فاتته الصلاة من الليل من وجع أو غيره صلى من النهار اثنتي عشرة ركعة ولو صلى الله عليه وسلم تيوم صيام الليل تبعبه من وجع ضياره أتي عليه صلى الله عليه وسلم أمانه bóyá ọ̀rẹ́ rẹ̀ àwọn ẹ̀yìn àbí nǹkan ní ìlú ẹ̀ṣẹ̀ rẹ̀. sọlábìlẹ náà tó bá di lọ́rùn lásìkò oṣù ha yóò kí n fi ń tẹ́yẹ aṣọ àrọ́kà ọkà méjì náà. ẹ̀rí bá lọ sọ̀rọ̀ ẹ̀ darí ìlẹ́wù ló máa ń ké tẹ́lẹ̀ àtàtẹ̀ ọ̀kan ìfọ́nrán òsì wíìtì ìlú ojú mọ́mọ́ òun náà lọ́wọ́ àtẹ̀yìn káyọ̀ lẹ́sẹ̀ tẹ́lẹ̀ adókàtúbà ló parí mọ̀gbọ́n wá ẹgbẹ́ tó wáyé pé sẹ́wọ̀n ní báyìí áfíìsì wọn àjẹ eight tó bá jẹ́ náà ìlú ní áfíìsì wọn àjẹ ten tó bá jẹ́ lẹ́wọ̀n bá ní sọ̀lá àbálá ti mú wọn lẹ́wọ̀n ó máa fi ọ̀gá tó tó kéde kí ni o lórí ìgbà yẹn. حديث عبد الرحمن بن عبد القاري قال سمعت عمر بن الخطاب يقول قال رسول الله صلى الله عليه وسلم من نام عن حزبه أو عن شيء منه وقرأه فيما بين صلاة الفجر وصلاة الظهر كتب له كأنما قرأه من الليل عبد الرحمن بن عبد القارئ قد وزارنا الخطاب رضي الله عنه في صلاة فيه مثل الله من اليوم قبعة وفي حزبه حزبه يعني ولا عمد الله تعالى القرآن تعالى بما ثلاثون جزءا من ولجزء ṣùgbọ́n ìlàjì dúdú òun náà pè ní hezbo ẹni yóò tó bá wá sí wọ́n aláǹfààní àti hezbo rẹ̀ wọ́n máa fi ṣe kìyàmù láì àwọn àǹṣe ìmí àbí kò lè ṣe é pé kó ti máa ń ṣe é kó fọkàrà àgbo ìmọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti ìfàyọ̀ sọ̀rọ̀ kó o lè wá sí tó hàn yẹn ọ̀padà wa mú àwọn kéwúké òyìnbó yẹn lóru ó bu wa lásìkò sí ti bàlá àgbo ká ọ̀rọ̀ ahó ìrìnàjò yìí wọ́n lè fi máa kàkọ́lẹ̀ rẹ̀ fún bí ẹni tó rù náà lè ṣe ẹ̀dá mọ̀tọ́fà ìgbìlì ti tẹ́ tọ́lọ́pù nípa ẹ̀sìn jù kò lè ní ìrànlá tó ń lọ tó dà fún máa kọ̀ tí ìrànlá ti nílẹ̀ tí ò fi rí ṣe a máa gbàgbé láti bẹ̀rẹ̀ ó ní fáìlì rẹ̀ dọ̀bà rẹ̀ dà ìgbélágbájá tó lọ́wọ́ máa sọ̀rọ̀ báyìí táàbá ti láǹfààní àtúnké àmúwá láti tẹ̀lé ha àlùtẹ̀lẹ̀ àmúlẹ̀ àmúwá láti tẹ̀lé ha. báyìí ìlúmọ̀nà sábà ilé ìgbà ń retí èyí tó ń pè lásánú. èyí tí hadith wa lórí ẹ̀wọ̀n náà ń pè tarawih torí pé déédéé irú ládá ti lẹ fún àwọn ẹ̀rọ ọ̀dọ́ náà lọ́wọ́ àbọ̀ náà. kọ́lá jẹ́kẹ́rẹ́ ló tún wà fún ìyáàmù láìlá tó fọ́dà bákan náà làbí ìsìn náà ti أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه قم يا بيجيو قم يا بيجيو قم يا بيجيو رمضان ولا أنت لا تعمل واتو ما تعمل كيام رمضان àbíkẹ́ pé ní sheikh abdulaziz barakallahu fi jazakallahu khair shukran lak jazakallahu khair náà tó mọ̀nkọ́mọ̀ ramadan ẹni tó bá dìde sí náà sílà ramadan wọ́n pè ní tarawih wọ́n tún pè ní asámú àwọn bíbí àwùsá lásámú ni tàràwé wọn èrè irun àfihàn ni ọmọ látara àtẹ̀wé yẹn irun àfihàn ni omi ẹ̀kọ́ yẹ kí òun yóò wú wọ́n ní kí bí àwọn ọ̀sẹ̀ máa ń fi òun yẹn máa ń ẹgbẹ́ dẹ́ láti kí mẹ́rin ẹwà àtìmí ẹwà àtẹ̀kí mẹ́rin lè dá níta ìfọ́nù láha tàràwé lórí pé tá bá ti kí á ti wàhálà yóò ṣe rẹwà àwa sì díẹ̀. Ìrìnkú yóò fi fájà lọ́wọ́ látọ̀ lè tọ́ ha aláwọ̀ ẹ̀sìnwá. Kí wọ́n lẹ́wọ́ á ti bẹ́ẹ̀ fún pé mẹ́rin ọ̀rọ̀ á lọ mọ̀ ní iṣẹ́ wo ló ṣe. Torí bẹ́ẹ̀, òjíṣẹ́ ló ń sùn láàrin tó lọ́jọ́ pé ẹni yóò tó bá jìnnà sí náà sí àwọn ọmọ náà. Yíyí mọ̀ ọ̀nà àwọn àti ṣàdáyé. Ó ní gbàgbọ́ sí Adẹ́dàá.

ni ọ̀rítẹ́ni nígbẹ̀ tí wá fi sẹ́gbẹ̀ èé ṣe rí ó gúgbẹ̀ ọlọ́run mọ́ tàkọ́dáná ní ìdáminẹ̀ wọ́n kòrí jẹ́ ní ẹ tó ti sáájú nínú kíni ọ̀ nínú ẹ̀sẹ̀ ẹ̀dá tàjá kí ni alhamdulillah ọjà gbogbo kò sí láàrin tiwa ẹni tó ti gbà àkọ́kọ́ àtàrí àti pàdé kò sí ọlọ́run ní yára àwọn tó sì ń jẹ ọlọ́run ní owó lè lòdì tó àti torí ládàá bá wà ní èyí lágbára akọ mọ́tò ọmọ rọmọdọ́n lórí gbogbo rọmọdọ́n kì í ṣe pé ó kí ti jẹ́ àkọ́kọ́ àti tààrí àti tòfin rẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nígbà yìí ló tún gbàgbé ládàá rẹ̀. hadith aisha mi kúrè rọ́bì àyíká tọ́fẹ́ sọ nípa ìpínlẹ̀ ìyàmọ̀ rọmọdọ́n tó ń pè lásán. عن عائشة أم المؤمنين رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم صلى ذات ليلة في المسجد وصلى ولا نبي صلى صلاة النور بصلاته الناس ثم صلى من القابلة على جبل فكفر الناس ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال قال قد رأيت الذي صنعتم ولم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم وذلك, وذلك في رمضان ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní òru Ramadan ni wọ́n fi sọ pé ìgbà tó di àsìkò àfáwà ẹ̀nà ìwọ̀sàtọ̀ ọ̀dọ̀dì ọlọ́ọ̀bà á lásìkò ìjọba wọn wọ́n wọ́n lọ́wọ́ sí wọ́n bá rí tẹ́lẹ̀ ìjáde ọ̀kan láwọn iná iná lẹ́dí ẹlẹ́dẹ́ tó ní jẹ́ àà kí ló dé ariwo ta rí ìkálukú wọ́n rárá àà ah! ọmọ ọgbọ̀kọ̀tọ́ ọ̀rọ̀dí ọlọ́ọ̀bọ̀ àrùn wọ́n ti ké sí àwọn tó ń hàlù wọn hàlù náà wọn hàlù àtọ́yá ẹnu àtúnlẹ̀ àrẹ̀rẹ̀ ìwọ́n bá lè dì wọ́n. wọ́n wá wọ tó mọ́sálásí wọ́n bá rí kó yẹ ẹjọ́ tí mo mú kẹ́ńtì mo mú fáwọn ìjàmbá àti káká ọba ní náà ìmọ̀tì ìbéèrè àdúrà mọ́tòdàlá ohun tó ṣe wọ́n tó ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n tó ń tọ́pẹ̀ tóbi fẹ́ wàá tún pinlẹ̀ ń bì. ìgbà tí mọ̀rù dá padà yẹn àfáyà kó lè dọ̀rẹ́ yẹn wọ́n ẹ bá nẹ́bi dúkò láyé kó lè dọ̀rẹ́ yẹn wọ́n láéláé sọlọ́lọ́ ilé làwọn afọ́gbére àti wọlé pé ìrẹ́ ti láàlè dábídé alẹ́ wọ́n mọ̀rù fẹ́ sọ pé wọ́n dàlá bídé àtọ́ ń dálẹ̀ tí òbí pinlẹ̀ ó ní pinlẹ̀ ìwú tá a ti lọ òní ọ̀dọ́ rẹ̀ anẹ́bí ti kó láyé sọ̀rọ̀ àdọ̀túnlá ohun tí ò jọ rẹ̀ yẹ sáàlẹ́bí ti lọ kò lè lọ́rẹ̀ lọ́wọ́ ti táyé ráyé gbogbo ẹgbẹ́ ohun tí ò jẹ́ wọ̀ sáàlẹ́bí ti lọ kò lè já ìwọ̀ lọ́wọ́ ti táyé ráyé àti nǹkan táwọn bàbá kò lè wọ̀ ní ètò tó sì ní ìpìlẹ̀ ńlá ọ̀rẹ́ sáàlẹ́bí tó máa máa ti tẹ̀ kẹ́lù tẹ̀lẹ̀ sọ́nà ọlọ́run òun náà wọ mọ́sálásí tí gbogbo tí wọ́n lẹ́fẹ̀ yóò yóò yóò à lè mọ́mù fẹ́ sáájú àwọn òṣèlú tí ń ká sá gbogbo ọ wọ́n ni áà mẹ́wàá ọlọ́run ti kọ́bùrù kàyà àmọ́ كما ورث المساجد بالانوار وتلاوه القران. آه الله طبعا في الملك تعالى يا عمر. قلت ملك يا رب òkú tẹ̀mọ́lẹ̀ sí mọ́sálásí lọ́nà pẹ̀lú bàjẹ́ àlùfáà iṣẹ́ dáadáa tó ṣe yẹ eléyìí náà jẹ́ ó wà ní àwọn kìnnà àwọ̀lìyá sí ọ̀nà àtọ̀tọ̀ àtọ̀ ọ̀rọ̀ ìjọba báyìí àwọn nǹkan tó ṣe pé ó mọ̀ lọ́ kọ́kọ́ sí títẹ́ òsì ní gbàgbé ẹ̀rọ títẹ́ ayérayé torí bẹ́ẹ̀ tí wọ́n bá ti wájà máa pé kí ní ìpìlẹ̀ ásámú ìpìlẹ̀ rẹ̀ ní ìpìlẹ̀ ní tó jẹ́ ọ̀jàrá ṣùgbọ́n torí kọ́ bá dọ̀rọ̀ ẹ̀yà òun là ní ìsọ̀lá àtàlà ti tọ̀. Ìgbàgbà nẹ́bí tí wàá kú láyé ìjọ́rọ̀ ẹ̀yẹ ti kú mọ̀rọ̀ wà padà dápadà. Ẹ̀jẹ̀ àwọn sábẹ́ náà máa ń dábídé àtúnyẹ dábídé alẹ́. Tọ́lọ́ ti wí sẹ́lẹ̀ fi àlẹ́ tó fi súnmẹ́tì wọ̀ súnmẹ́tì ìfúnra fáyọ̀ wá sí. Ọlọ́gbẹ́ àrọ̀ ìṣèlú Alimahdi yìí náà lè bá àjọ ó lè tún kíyà mọ́ hadith alẹ́gbàdì tó sáré àyẹ́ pé kò sí yàtọ̀ láàrin súnà nẹ́bí àti súnà àwọn ènìyàn torí wọn sí ìṣòro ó lè tún bá rí tó wọ́n ti súnà mi kí lábàá ara ara àmúgbẹ ọmọ ọ̀dà ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run fáyà kọ́mádọ́ ìjọ ìrẹsì ti lọ ọmọ àwọn حديث أبي ذر الغفاري رضي الله عنه قال صمنا مع رسول الله صلى الله عليه وسلم في رمضان ألم يقم بهم حتى بقي قرع من الشهر. طيب ولي أول دعوة أبي ذر الغفاري àgbà ọ̀rọ̀ ìjà ọlọ́run ní oṣù rọ̀mọ̀dán قلت sí mẹ́rìnlá fún wa tó fi kú jọ́ méje tí wọ́n bá Òtítọ́ ló máa ń ṣe lẹ́fílà fún wa, ọ̀bẹ̀rẹ̀ lẹ́fílà yìí lábẹ́ ìṣá tí a ti rí wọn bá kéré ní òjò ìjọ. Ìgbà bá wá di ní ọjọ́ kẹfà, òṣè lẹ́fílà fún wa. Lórí ọjọ́ kàrún, ọdún ṣe lẹ́fílà tó fi kùlà jí orí. فقلت يا رسول الله أرادوا يا رب أنا بقيت ليلتنا هذه ثم تقول لما تقول يقول tí gbogbo òru yóò fi délẹ̀ yóò fi dàgbà fàṣùbà ọ̀rọ̀ padà. ìnáwó mọ̀ ọmọ máa di máa ń ṣàtàlẹ̀ sọ́rí látàbà wọ́n náà fi àmì lẹ́yìn. ẹ̀yin dẹ́ máa ń kó lẹ́yìn lè mọ́mú. yóò náà ń dáwó tèrè ẹni. mo dọ́gbọ́ fún yípa àìmọ̀kan ló dẹ̀ fà kìí ṣe ìgbà tí èèyàn bá tó kíwà sí láàgùn lọ́dọ̀ gbalada o hmm. àní ọmọ àlọ́kùn lẹ́yìn lè mọ́mọ́ ọ̀lẹ́ o àtúlìsì kílẹ̀ ní kí n tẹ̀ ní ìlú wọn náà ó yẹ kẹ́ hmm. mi alágbó fún ọ̀dọ́ tí wọ́n. ọdún gbé wa bẹ́ẹ̀ ọdún lọ lọ bò mí alágbó mẹ́ta fún wọn ọkàn ńlá láti àárẹ̀ àìmọ̀kan ló ta yé ẹ̀ bẹ́ẹ̀ àìmọ̀kan. àwọn ọba tó ti rí bẹ́ẹ̀ fún ìjọba ọdún rẹ̀ yìí pé tó bá lè ṣe bẹ́ẹ̀ sílà bá gbogbo òyìn máa fi tẹ́ńkọ́ ìjọba wa ni wá ẹni ọba wà pẹ̀lú ilé ìmọ̀mù rẹ̀ tó sí ìrùn pẹ̀lú ìmọ̀mù tí lè mọ̀mù fi parí ìrùn ọlọ́run dẹ̀ máa ká ọba àkọọ́lẹ̀ gbogbo ojú ojú ti rẹ́ tí wọ́n mú kìkì ń tì tí wọ́n bá ń tó bẹ̀ bẹ̀rẹ̀ kí ń. ọlọ́run tẹ̀sí máa tàkọ́lẹ̀ rẹ̀ fún gbogbo gbó olórí tí náà bílà tó máa lábẹ́ fún ẹ̀jẹ̀ náà. nígbà tó yá òtún yóò yẹ fún wa tó fi kú jọ mẹ́ta tí wọ́n mọ̀ lọ́wọ́ ta tẹ̀lé. ìgbà tó ti lọ́tẹ̀ tó bá tó dìde. ọjọ́ àwọn ará ilé rẹ̀ yàwó àkọgbọ́pìnà àyẹ̀kútaná. Àìfàlá, tẹ́rù ti ń bà wá pé, "Ee, tààrà bá wọn sí ìyẹn níbẹ̀ ló ń bà wá pé, náà sí làtà sí ìfi pẹ́ jù, àìfàlá, àtùpàtùmá. Ẹ̀rú bà wá pé òun ní bọ́ fún aráì, àbájúkò sàárì bá ti ń sàárì, tí òun ní bọ́ fún aráì. Adékèlè tó máa fara àwọn ọ̀sán. Àwọn bẹ̀rẹ̀ náà sí láì méjì, òun làmú ẹ̀fọ́ àkọ́kọ́ mẹ́ta gan ni yàtọ̀ ẹ̀fọ́ àkọ́kọ́ òun ni pé àti tàràwí onípìlẹ̀ bá ti sọ lẹ́ẹ̀kan jàmáà ni wọ́n máa ń dùn ẹ̀rí kan tó lè léyìn náà ìbá mẹ́nu báyìí. ẹ̀kọ́ kejì òun ni pé tá a bá ti kò sẹ́yìn lè mọ́ òfin wa ta àyíkó bẹ́ẹ̀ tó lè ṣe wípé. torí tá a ti bẹ́ẹ̀ ta àkó lẹ́yìn lè mọ́ mú yẹn wọ́n kàkọ́lẹ̀ bíi kí gbogbo ilẹ̀ yẹn tẹ̀lẹ́fìlà ó láti fi gbogbo ilẹ̀ tẹ̀lẹ́fìlà ẹ̀kọ́ òun ni pé a máa ń gbé òyìn jágbe bàbá ti lágbára lè bọ́ kó o kọ̀díṣàn àwọn tó kírun fún àyẹ̀kọ́ lẹ̀ làwọn ẹbí ń kírun wọ́n máa jọ jágbe débi pé wọ́n máa kú sílẹ̀ àti wọ́n máa wọ́n lulẹ̀ yóò sì mú ọ̀gá àwọn táwọn ẹbí ti kí ni wọn lágbára ọjọ́ ìtọ́jú àtàwọn ènìyàn àdéhùn àbí sálámà bí wọn ní ọ̀pọ̀lọpọ̀ náà. أنه سأل عائشة رضي الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم. هنا ما عبد الله عائشة يقول قولوا يا رب قالت ما كان يزيد في رمضان ولا في غيره على 11 ركعة إيه، يصلي أربع ركعات فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعة

ojú mi ní máa ń sùn wọ̀lá àyànà ọ̀pá bìbí ọkùnrin àlẹ́bí ìsùn nítorí yàtọ̀ sáwà yẹn ìmáwà àfà ojú bá sùn ọ̀sán sùn ọkùnrin ọ̀bá sùn yẹn lè má gbádùn láàárọ̀ àwọn àgbègbè láwọn ọba rí pé wàhálà tàbí ẹ àbí bí àwọn òbí bá kó ìpayà tó bóyẹ àwọn òbí wọn yá ìka Ah, ọba fẹ́ gbòòrò lójú ẹ̀ ọba ń táwọ́ sí pé ọ̀dọ́ ló àìsàn lè yọ pé kí orí mọ́. ojú òní sùn ọ̀sùn òní sùn ìyẹn máa bẹ̀ mí pé pẹ̀lú pé ọba ní dákú òbí yìí. àgùn ní dákú ọlọ́run ní kiri fún ọba. àá ó ti dé mi sùn. àwọn obìnrin àgbákò kan lẹ́ńdẹ̀ yóò bẹ̀ ọ́n tó tó bá hmm. tó wọ́n ti sùn kankan gẹ́. ǹjẹ́ ìjẹ́ lórí ẹ̀rọ tó rẹ̀ ẹ̀rẹ̀ ìbù kẹ́ yọjú bí àwọn bá táwọn sí àwọn ojú ọ̀bá dáhùn àbá onímọ̀ àyàn ní lúkà ara mo fẹ́ àbáwọn bá bí ohun òní wá ìtọ́ kúlukúlu èkúté báyà bá ẹ̀rọ ọlọ́run ọkọ̀ kájí ni ìdè báwọn kiri ìmọ̀dé àwọn sì má wà ṣùgbọ́n ìdíjẹ́ ọlọ́run tó láàrín ọ̀sán àdámọ́ rẹ̀ ẹ̀yìn obìnrin náà bá ń ṣe bẹ́ẹ̀ lọ sí táwọn bá ibi hmm. náà ọlọ́run tó dé èyí tó bá dé agbára yóò lè káàdì náà ọlọ́run ọkùnrin tó ti lọ ṣe wàhálà àti lẹ́ẹ̀jẹ̀ kí lẹ́ẹ̀kùn ọwọ́ àti òfin wọn bá dùn lọ bá ń tì náà ọ̀sá kí ni wọ́n á ti fún mo sì ti báyìí fún mo ti báyìí fún mo ti báyìí fún ronú ìní ọba ayọ́kùnrin rẹ̀ jí ni kó nǹkan kí mo ti ṣe ní ti rẹ̀ kẹ́kẹ́ ọ̀gá ìgbára rẹ̀ kẹ́ ọ̀fọ́ ara rẹ̀ kẹ́ ògbóná àìrídùn lọ́fà ọlọ́run tẹ̀lé àgbọ̀là àìsàlẹ̀ ọ̀gbà ọlọ́run kò fún bíjà obìnrin o lọ́wọ́ obìnrin bíi ó lè fún bíjà àwọn ọkùnrin náà tọ́lá ah. òkùnkùn wọn àti ẹgbẹ́ agbábọ́dá àwọn àdéhùn ọba yẹn náà lọ kájú ẹ̀dùn ká máa ṣe àdéhùn Ahmad rahim ọ̀bọ̀bọ̀ ó ní àwọn tó bá láwọn lè gbà káwọn kí áyà márùn lórí ìdúró kan àwọn òsì mọ́mọ́ kan ẹ̀yẹ káwọn náà ní pẹ̀lú bẹ́ẹ̀ àwọn ìmọ̀ọ́mọ̀ òṣù kan àti ìmọ̀ọ́mọ̀ àìlè wọ́n mọ̀ òkúta ọ̀yẹ̀ká yìí náà ní ìpinnu pé tẹ́ ẹ bá tilẹ̀ gbà kí máa káyà márùn-ún ní dúrótà ẹ má retí ní pé wà á sùn mọ́mù. ẹ̀wẹ̀ mọ́mù ìròyìn sí máa ń gùn jù ẹni tí òkè jáyà márùn-ún lọ kí ni abẹ́ fẹ́ fi kí o. ẹ̀jẹ̀ tí ó kéré pé ẹ̀ka káyà márùn-ún lórí ìdúrótà ká má tẹ̀ ní ìròsọ̀ bá rẹ̀ ẹlòmíì ká sábú mẹ́ta yọ́lọ̀ kíkẹ́ yóò tó kíkà ní agbóolé kí ló fà nítorí owó sàrà mi torí wọn ṣàdúrà bẹ̀rẹ̀ ààwẹ̀ àdúrà rẹ tòkọ́dà ń gbọ́ ní òrùjọ́ ni ọ yá àbá ìmọ̀mọ̀ oṣù kan yóò wọ aṣọ àwọn ọmọ ọlọ́run tó ní kárí ìbẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ àárín rọmọdánà ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ìgbẹ̀yìn rọmọdánà àfẹ́rú ọmọ inú àwọn ìyá látàlá tó ti tó afẹ́ bá ń tọrọ àwẹ̀ yíyà láìra àìdàlá ìkẹwà bí ọ ẹ̀rọ bí èkí nkẹ̀kẹ̀ tẹ́lẹ̀ ọ bí èkí wọn rárá lẹ́yìn ọba ajọ́ mẹ́ta yẹn náà ni ó fi wá lágbìyànjú la láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bá tó sùn ọlọ́run nípa rẹ̀ sí wa ó ti gbà lẹ́sẹ̀ sí wa nínú àwọn ọ̀run tí ń bẹ lọ́jọ́ sọlá tó sàtọ́wọ́ ọ̀run sọlá tó sọ̀tà ìmọ̀ àtúntò yálẹ̀ ta táì bá ti tẹ́lẹ̀ ẹja ń bẹ̀rẹ̀ sí láti káwá sí inú ọ̀rọ̀ bàbá ọlọ́mọ ẹ̀yìn tá a ti mọ̀ ẹja ń ìjà kágbá wẹ̀yẹ kágbá bí ẹni bá nígbà míì mọ̀ ọlọ́run bá fún wa ní kágbá míì tó ọkàn sí òfin òfin òfin sàánú aláfẹ́ sí dáadáa ó tóbi pọ̀ sí. tí wọn bá wá gbà mí wọn kọ́ sí ìyàn balẹ̀ pé áá eré ìlú ìgbà olóde wa tó fi sí àwọn sẹ́lẹ̀ àwọn sẹ́ tí ó bá yọ wọn lẹ́nu wọn máa ń sọ ọ̀fẹ́ lọ́rọ̀ bàbá wọn. tọ́ba jẹ́ sí àkàlẹ̀ tẹ̀tẹ̀ wa wọ́n tàbí ní ẹgbẹ́ kíákíá ọjà kò fi láǹfààní àti kékeré o àti gbà wọ́n yẹn dáadáa. nínú ìjọba àgbọ̀dọ̀ ọdún ọdún sọlá tó sọ̀tà àti máa ń ṣe. lè á nana lè Ramadan lè kúlù sí sharafin zaman sharafin zaman àsìkò tó níyì. Alhamdulillah. tó fi já sí pé ìṣẹ́ díẹ̀ èrè púpọ̀ lọ ìṣẹ́ díẹ̀ èrè púpọ̀ lọ. ìtọ́jú ní ẹ̀rọ ara ti níwọ̀n bàbá yà á wọ́n wù rẹ̀ fún yẹn nítorí àkókò yẹn. because gbogbo ẹ̀mọ̀ lànà àbíjẹ́ náà ti sílẹ̀. à ń sáré sí dáadáa báyìí gòkè lọ́lọ́kùnrin dáadáa jẹ́ kéré ègùnkè. wọ́n ti lẹ́ gbóná máa tọ́ níbi bí wọ́n ti ń jẹ ṣàràbù kàmẹ́ akọ̀rọ̀ ní ọgá akọ̀rọ̀ ló sọ̀rọ̀ àkókò hà ọmọ ìyá lẹ̀ kàkà ṣe káàmà wọn ti tẹ́lẹ̀ kàbá jẹ ọjà bàbá tó ti dàrú. حديث أبي ذر البخاري رضي الله عنه عن أبي ذر عن النبي wọ́n ní yóò rò dẹ̀dẹ̀ láràárọ̀ lórí gbogbo oríṣi kọ̀ọ̀kan sílẹ̀ bá rí mọ́ yóò sì dandan lórí oríṣi kọ̀ọ̀kan tẹ̀lé sọ̀dà kan tààrà. Wọ́n lè ní oríṣi tá jẹ́ three Òun làwọn jọ́ọ̀sì tó wà lára wa. jọ́ọ̀kì kọ̀ọ̀kan ló sọ̀rọ̀ ẹ̀yẹ̀ láti ti sàárẹ̀ ìyọ̀kan lórí ẹ̀. kódà kan jẹ́ àti sí náírà kan tó ti kan lọ́wọ́lọ́wọ́ báyìí. ọgọ́dọ̀ sàárà ìjọba. ẹnu ìsìn ni yóò rẹ̀ báyìí ó lè má ti sàárà àkóso. ẹ wá o tó wà lọ́rùn rẹ̀. ìyàdájọ́ aláàrin àwọn oníjàmáàdé wọ́n ní ìwé kan wọ́n máa ń kọ́ wa mọ́tílé kéde kan wọ́n máa ń pè wọ́n ti wá kọ́ gbogbo sẹ́sẹ́ yẹn gbọ́dọ̀ sí jọ́pọ̀ ẹ̀sìn náà láti dé wá pè é ìparí oṣù. Nàìjíríà náà wá hà fún yẹn. níbẹ̀ lọ sọ. Àtúlẹ̀ àtìrí afẹ́mọ́ ìtumọ̀ mẹ́rin, ọmọ yẹn ọwá lọ sọ́rọ̀ yẹn mẹ́ síta, á bù. Lórí bá ń ní bẹ́ẹ̀ wà. Àtìfẹ́ mú jẹ̀mẹ́ lórí àwa la ní, lórí, jẹ̀mẹ́ kò ní. bá tẹ̀lé. Wọ́n wá síbẹ̀ gbogbo wákàtí mára rẹ̀, ọmọ àmọ́ àjẹ̀kọ́ bá ti sásìkò rẹ̀. nẹ́fílà ṣáájú àṣùbá ṣáájú àyílà lẹ́yìn àyílà tó ṣe dóhà tó ṣe tọ́dà tó ṣe tó ṣe wà tẹ́nìkan lè dé wọ́n ní ìsìnkíní ẹ̀yìn jẹ́ ọ̀kan lásẹ̀wọ́n tó wọ́n sọ pé tó ṣe wọ́n twenty ọwọ́ àbàfù máàkì ìbẹ̀rù ọlọ́run ti dá yẹn láàrùn èèyàn ní ojú ọba ṣe lọ́dọ̀ ọ̀nà ìbù lẹ́kìbọ̀ wà á sọ̀tọ̀ bó ti jẹ́ sí gbogbo bí ìtọ́fẹ̀ jẹ́ ń fi lọ ẹ̀sùn sọ́dákọ̀ níjọba sí ẹ̀sùn kìíní báyìí. fàlàyé rẹ̀ lọ́wọ́ lọ. èèyàn padà sí kìíní ẹ fá yọ padà mọ́ ìra tí òun padà sẹ́ni kẹ̀kẹ́ bí ọ̀sẹ̀ yọ lẹ́nu. ẹlòmíì wa tó bá béèrè ìjọ tó ti sàrà kẹ́yìn bí sí ọlọ́run ní kẹ́ ọ̀sán lọ́kadà ọba torí sọ́dákọ̀ ni èyí tó kéré jù tó lè ti dànù ní ibi ọkadà má kọ ní ẹ̀ ní ẹ̀ má kọ bẹ̀ tí ìkànnì má kò lọ kò sí lẹ́ẹ̀kára. nítorí pé sọ́dákọ̀ ni tẹ̀kí mọ̀tọ́rì àṣù sàárà yìí ó máa sọ ní níbi ìgbé ní olè aburú ẹlòmíràn owó wà lọ́wọ́ yọ àti yọ wà tó bóde láti mo gbọ́ ẹlòmí ọ̀la ẹ̀dùn òtún àti ọkọ̀ tí ó ní láàyè àwọn èèyàn ó ti máa bá lè ọ̀rọ̀ kan à ọ̀bá lè lọ́wọ́ èdè tó wá rú lọ tó bá àwọn ọdún máa ń ṣe ènìyàn ìgbèmí jọ́sìn náà ó ti sàrà lókè òdòdó nẹ́fìlà tó pààyàn láti ẹ̀ tó sàbẹ̀wò tọ́da ọmọlẹ́bí pọ̀ ó gbẹ̀rọ àbẹ̀wò tó ti sáwù sàlá yà wọ̀ bí twenty níjọ kan ìyẹn lè má fi lè ju mẹ́ta péré lọ ọwọ́ afẹ́ ṣe ṣe panẹ́lì ṣe àbò ló fi ṣe ẹ sì máa lẹ ìmọ̀ ni yóò sì máa lẹ lóòótọ́ láti àwọn olùgbọ́ tó ní wọ́n pè ní amọ̀lù ọ̀lẹ́yìnà ẹ̀yọ́ Kọ́kẹ̀ lọ sí ọdọ́ wà ní ìdúnlẹ̀ ìdàkọ́ lásẹ́ ní iṣẹ́ ọ̀sẹ́ àtùkù. Kí láwọn akọ́lẹ̀ tí mo dá ń sọ yìí lọ? Àtùkù zíkìrì, àzíkìrì àrọ̀, zíkìrì rọ̀, ìwò òjò ha, ìyáwó lẹ́yìn, gbogbo ẹ̀rọ wa ní pípà tí wíyà àwọn kẹfẹ́ kẹfẹ́ bẹ́ẹ̀ lókùn gẹ́gẹ́ òun gẹ́ yà ní wọ́n ní alákùnrin ọya fún ààrẹ ní máàkì inú ọdúnrẹ́dì òun yóò lè fún ààrẹ ní 20 bẹ́ẹ̀ nítorí pé yẹta fáf kààrù tẹ̀sọ̀ wíìlà káàrùn kí ẹjá kò kí ní kókó tí mo ti gbogbo sí oṣù ṣàbáǹtọ́ abẹ́ rọ́jà ìdọ́lọ̀ kí ni tọ́jọ́rọ̀ ìdáyà òsì tìláwà tìláwà náà wà ní ìgbẹ́sí wọn gà pé kí wọ́n ti bù fún agẹ́gẹ́ jọ́ méjì ọyẹ kọ́ tẹ́kọ̀ọ́ tọ́ba tẹ̀ wá lẹ̀ tààtì dèjì wá kẹ́kọ̀ọ́ rà. tí wọ́n bá ṣe jẹ bó ṣe sílẹ̀ kíbu wọ́n náà lè lọ kọ́ lẹ̀ ọba lọ́ba kẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ kíbu kẹ́tọ̀ oníṣẹ́ lọ jábọ̀ tí wọ́n náà máa wọra sí ah ṣe kìíní yìí tó ń tòótọ́ tí ìyẹn bá sì mú sẹ́nu ọlọ́yẹ̀ yẹn ó lè tó ìyọ̀ ọlẹ́ni nínú kan á nù ṣùgbọ́n á ah, ìtàn ẹ̀yọ̀ pẹ̀lú tuntun rọmọdán lọ́rẹ́ lẹ́yìn láti ìsinmi lòdì ìdìbàrí kò hálẹ̀ ẹ̀yọ̀kẹ́ tí máa ń parí láyé rẹ̀ ẹ̀yọ̀kẹ́ mẹ́rin ọ̀ parí. láti ìgbà nìkan ká tu fẹ́ mọ́ níkẹ́ ní bá gbèsè ayé lọ ní. nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ dídé gbogbo àwọn tó náà ẹ̀dá ni ọmọ àgbìyànjú rẹ̀ àgàgà lásán á ti ń débẹ̀ ní ìsìnké ní gbogbo ọjọ́ sílẹ̀ bá mọ oríkèéríkèé arakọ̀ fún oníṣù láàmọ́ọ́nù sùlámọ́ yàrá ọ̀dọ̀ tàbí ká sọ wípé mọ́sùlù bá ti mọ́sùlù john john ti kọ̀ ọ̀kan tí ń bẹ lára wa tá ní three john olùgbòmí ẹ̀jẹ̀ gbogbo wọn yẹn bó ti pọ̀ tó yẹ bẹ́ẹ̀ ní kó ti sàrà pọ̀ láti fi dúpẹ́ fún àlá ó sì sàrà fáláì gbogbo ojúmọ́ ọ̀gbọ̀n kó ló tẹ̀sí bí àdé gbogbo sùhánà láàbàbà ti sàrà ọ̀kún ló tẹ̀sí ìdàgbé gbogbo alhamdulillah ìdàgbà ti sàrà ọ̀kún ló tẹ̀sí bí ọ̀kún ló tẹ̀sí ìdàgbé gbogbo láìláì lọ́wọ́ àtọ̀bà ti sàrà ọ̀kún ló tẹ̀sí bí ọ̀kún ti sàrà Ìwọ̀ nípa pálapàla ń sàárà rẹ̀. Ọ̀rí gbé sẹ́lì rẹ̀. Mo mọ̀ pé ń tẹ́lọ̀ mú ni ẹ̀ wá, wá, wá. Ẹni ọba jẹ́ tálákà là ń parí. Owó wọn débi pé tí ọ̀rọ̀ àti ìyẹn gan. Sílẹ̀ ọ̀rọ̀ ìgbà ọtẹ lọ́rùn láti lọ fẹ́ra egbò. Egbò jẹ́ bàbá ọ̀pọ̀ ọ̀rọ̀ orí pípí ọ̀rọ̀ lẹ́sẹ̀ rà aláìkò níbi bẹ̀rẹ̀ ọ̀lọ́ fi ra ìgbó subhanallah bí kò dá kókó mu kò ní owó kẹ̀kẹ́ irú wọn ni a lè sọ fún pé ó ti dé gbogbo sàárà àkérésì ìyẹn rọkàtà rákà níbi tó ti dé jẹrìkà ọ̀rọ̀ kéèyàn yẹn lẹ́bí làyẹ̀ láti sọ̀rọ̀ ìhà. ẹ mọ̀ pé bí àlàyé tá a máa ń sọ nípa kàfàrà sì yẹ ní ìlú ọ̀nà rẹ̀. káàmà ò fẹ́ sà. ẹni wọn bá ló ń ta máa fẹ́ fún jù nígbà ó sì ṣe kí ni ọ àbí kó fara ẹ̀mí mẹ́wàá lóúnjẹ. mẹ́ni tí ò ní lọ́rọ̀ rẹ̀ lè já sáwẹ̀ rẹ̀ ń gbàwẹ̀ mẹ́ta àhùn ni ẹ́ ìdúró ẹ̀ máa wí. ẹ̀ sí ìgbọ́rọ̀ mi ẹ̀yẹ dáadáa owó jáde fi dá sọ fáwọn èèyàn wà á mọ kan. máa fẹ́ tó ọ̀kúra mọ́. nígbà wàá ta ilé aṣọ yìí yá di three three thousand náà téèyàn níbẹ̀ lẹ́tọ́ twelve thousand téèyàn bá ti wọ̀ àwọn akóró rẹ̀ mẹ́wàá lóde àwọn tó àmọ́ ohun tó jẹ́ ògbójọ́ tí wọ́n bá dúró àwọn àmọ́ ronú sílẹ̀ méjì já owó jọ́ mà lọ́mọ àwọn one hundred twenty thousand ara rẹ̀ máa kalẹ̀ àbálá ìdí mẹ́wàá tó fún wọn lóúnjẹ ó mú ọ lọ àdékòlówó lóúnjẹ mọ́bí tó jẹ sí máa ń wọ́n. Hmm pẹ̀lú ohun ọ̀rọ̀ tó ní pé ọya ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹjọ́ ìpàrí lọ́rẹ̀ ọ̀yá ìta díẹ̀ wọ́n bá lẹ́jà tí ó jù báyìí lọ yé ìta ọ̀fẹ́ orí mi òkú láyé láyé ìrò mi máa búra mọ́. <laughs> Ah, ah, àwọn aláìní ta fẹ́ jẹun ní ah, ti kẹ́kẹ́ lọ ra dá túwó fún wa ìsìnyẹn. sílẹ̀ wa jẹ ìmìmọ̀ òkú dárẹ̀ fúra ìsìnkú àlẹ́ máa kó wa lọ àti sọ fún kí lẹ́fẹ́ lọ́lọ́fà àti káàdìẹ̀ àbẹ́jà tó ta tẹ̀lẹ́wọ́ ìjọba ẹnìkan mú mi lọ ọmọ ní 8,000 à máa ṣe báyìí dáa ah, ọ̀tá ní ẹjẹ́ kílí à àtẹ̀lẹ́wọ́ ah, mìíràn bẹ́ẹ̀ni síbí kan wọ́n tún àbẹ́lò lókè bẹ̀rẹ̀ sí síbí kan ní wọ́n kọ̀ nínú àwọn tó kù bámbá nílé ẹ̀ bàbá dáwà alẹ́ ìgbà rí fẹ́ẹ̀sì fẹ́lẹ̀ ní ara rẹ̀ ọ̀kalẹ̀ ní ọkọ̀ láti rí tán gbọ́ àwọ̀ ìjẹ́ ló ń bẹ lára mi ọmọ yọwọ́ tí máa ná tó ní tó ń dé padẹ́ láka méjì ìbọ̀há ó ti tó dẹ̀ fi tẹ̀tẹ̀ fún wa láti sàárà yẹn léde. Àtẹ̀lẹ́ tó bá tó dùn yẹn lóṣù hánà láàyè náà tó ọ̀nà ìsìn sáré o tó ti sàárà yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ o. Àgbà pé nínú dáadáa báyìí ló bóòlù wa fún ọ̀fẹ́ mọ́ ẹ̀dìyàn. Kẹ́kọ̀ọ́ máa rán létí. Subhanallah wa bihamdihi subhanallah wọ́n náà sáré mi. Subhanallah wa bihamdihi subhanallah Ọdún bẹ́ẹ̀, ó fi ìgbà lẹ́yìn ìṣẹ́jú Allahu ajá kọ́ sáré máa dábàá ara rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹnikẹ́ ti rẹ̀ ń bò tún fẹ́ sà la ilaha illallah wọ́lọ̀kẹ̀ la ilaha illallah. Sàrá ìlọ ń dájọ́ díẹ̀ díẹ̀. Ọ̀rọ̀ ti kẹ́ẹ̀tì. Ọ̀bá rẹ̀ ti ṣe gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ ti ti sàrá ọ̀. Hadith àbí سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في الإنسان ستون وثلاثمائة مفصل فعليه أن يتصدق عن كل مفصل منها صدقة àdéhùn yìí sàlàyé rẹ̀. Fẹ́lẹ̀mọ̀ gbọ́dọ̀ ti ọlọ́run lọ́pẹ́ èèyàn ọ̀kan ní 360 John Mọ̀lúbẹ̀lá rẹ̀. Fàálẹ́yìí ayẹ tàfẹ́ ìjẹ́ lára rẹ̀. Ọlù Fẹ́màní lẹ́lẹ̀ yóò tí kò zálìkà yá Rasulullah. Ààrà ní. Tẹ́wọ̀n tó lọ́dọ̀ wa ní ìfọ̀gẹ̀ mú náírà wá ní ọ, ọ̀nà ọ̀nà ọ̀nà kíníyàn ìyá lè three fifty ọ̀nà three fifty náà nìyẹn ní náírà lọ́dọ̀ àtẹ́rí kówó nìkìlẹ̀ rẹ̀ àbí dọ́là orí dọ́là náà fẹ́ bá tí wọ́n ta dọ́là ẹ̀yọ̀kẹ́ ní one thousand five hundred torí kówó yẹn ti rẹ̀ rò ọ ti wọ owó gidi gan ni o mẹ́rin àwọn sọ pé ta lágbára rú rẹ̀ gan náà. قال النخاهة في المسجد تدفنها. Wọ́n obìnrin kan ló sàárà yẹn nù. àwìṣẹ́ nùnàhíhì ànìpọ̀rí. ẹ àwìṣẹ́ àti nǹkan tó lọ tó nàhíhì nǹkan tí wọ́n mú jìnà tó lè kó sùtà báwọn yẹn fóònù jọ lè fowó kó mbẹ ọdún sàárà yẹn. fa in lam taqdir faraka àtàgbóhà. àwọn oníjẹ́ sọ fún lọ́wọ́ bá ti عن أبي بريدة نعم صحيح عن قاسم عن زيد بن أرقم عن القاسم الشيباني عن زيد بن أرقم رأى قوم يصلون من السحاب ولا رأوا الزكاة فقال أما لقد علموا أن الصلاة بغير هذه الساعة أفضل. قالوا يا الله يبين لا يبين لا يبين لا يبين أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الأوابين حين تلوى بالكفار. الإمام الأوابين أو تقول تقول nígbà tó ń bá ti tóbi dá tóbi gbóná yẹn ọmọ ẹ̀ tó bá yà wọ́n yẹn wọ́n yá òun yọ spéèsì ni wọ́n bẹ̀rẹ̀ ẹ lọ fún tí òun lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń bá yẹn fi lára kalẹ̀ tí ó fi ga. òyìnbó àwọn ẹgbẹ́ olódókò àrà nígbà tó olùbá ti fi tó bá ta tó fi gbé rẹ̀ báyẹn ní wọ́n ti tó tó عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى ابن آدم صلي لي أربع ركعات من أول النهار أكفك آخرة ومن الله eh, الله عليه وسلم وقال عن النبي آدم kí wọ́n bá mẹ́rin fún mi níbẹ̀rẹ̀ ọ̀kan àtìkò tó hàn mí. Àtìká àti ọ̀bù máa bẹ̀ tó ẹ sùtá ò ní jẹ́ sí ẹ̀ aburú ò ní jẹ́ sí ẹ̀ àti dánù jẹ́ láyé lọ́dọ̀ ẹ̀ gbogbo ọjọ́ rẹ̀ sílẹ̀ lọ́yẹ̀ oṣù. Eléyìí jẹ́ ládá tó bẹ̀ ní àbùkù àbùkù. Àbí Sàbílẹ̀ bin Amr bin Al-As ni. Sàbílẹ̀ bin Amr bin Al-As radi Allahu anhu qala ba'atha Rasulullah sallallahu alaihi wasallam rija banimu wa asrahu raj'a قد حدث الناس بكل مبداء وكثرة كلمته وسرعة عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال ان شاء الله ولا تعرف يا او وارد وارد òun làwọn sọ́jà tá ànábì ọ̀sẹ̀ yìí lọ ọ̀gá nìbò ọkọ̀ ọ̀lẹ́ wàá sọ̀rọ̀ lóòrọ̀ jà táwọn wọ́n ti ti darí wáyé àwọn yẹn wọ́n ń sọ̀rọ̀ pé ah bóun ni wọ́n ti sáré jagun bẹ́ẹ̀ gbọ́dọ̀ wọn ti kọ́rọ̀ ọ̀pọ̀ lẹ́yìn bọ́ wọn ti sáré dé báyìí. قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على أقرب منكم مبدا. ẹ ọ yẹ kí dọ́kà yìí fi èyí tó tún súnmọ́ lógun jíjà jìnnà lọ. bí ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ jìnnà lọ. bí yóò fi tètè dé jìnnà lọ. ẹ̀dọ́ bá sàlùwàlá ọwọ́ lọ mọ́sálásí láti lọ kí n Ogun tó súnmọ́ jù ọ̀rọ̀ rẹ̀ pọ̀ gan. Ó fi jẹ́ èyí tó súnmọ́ déyàn tó fi sáré àdàwà rẹ̀. Gbogbo ilé yìí tọ́ta jẹ́ àwọn ọlá ti bẹ́ fún قال أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث. Ó ní ayò mi ọ̀rẹ́ mi olólùfẹ́ mi, títí òjíṣẹ́

kí la fẹ́ lò bẹ́ẹ̀ wọ́n ní pé òun bọ̀ ha bó ti lè jẹ́ rákà mẹ́rin lè jẹ́ rákà méjì bó ti lè jẹ́ rákà mẹ́rin lè jẹ́ rákà méjì hadith mi ni hadith Aisha radiyallahu anha. ọ̀rẹ́ àná rasulullah sallallahu alaihi wa sallam ìsọ́dìbùkà àrùbà. wọ́n náà ní ìsọ̀lá àtàlà máa ń dìbò ha rákà mẹ́rin. nígbà míì dẹ̀ ni ó lè fi tó bá wù kó fi kú ọmọ ẹ̀kọ́ lè fi jù mẹ́rin lọ hadith Aisha radiyallahu anha. قال سمعت أنس بن مالك الأنصاري قال قال رجل من الأنصار وكان ضخما للنبي صلى الله عليه وسلم إني لا أستطيع الصلاة معك فالبابا أنس بن مالك رضي الله عنه قال الطريقان هنا وأنصار أبا الكتوري الكتوري يعني الله يوان ضفان صلى الله عليه وسلم مين لا بأس ما كانوا بينهم Fọ̀sọ́nà àni Nàbí sallallahu alaihi wasallam ta'ama. Ọba ti àṣì tó ti ń jẹ òkè sàmẹ́bì lọ́wà. Fada'ahu ila bayti. Wa nadaha lahu tarafa hasirin bima. Ẹni tó ti pẹ́lẹ̀ tó ní ọwọ́ mi ti tẹ́lẹ̀ ẹ̀dọ́ àpá. Fọ̀sọ́nà alaihi rak'atayn. Wa qala fulan bin fulan. بن جارود لأنس رضي الله عنه أكان النبي صلى الله عليه وسلم يصلي الضحى وبعدين يواجه ذكر ذلك الضحى قال لي ما انت الضحى فقال ما رأيته صلى غير ذلك اليوم أنا سنلاقي جون بكاموري بطيطها وبعوا عديث إليه وانت تقول له جبتا غير دعاء تسليك لله níbi àlè àdìgbà gbọ́dọ̀ ní tẹ́lẹ̀ ní àdìgbà omi àlè tí ma bá padà sọ̀rọ̀ pé òun náà látàrà yìí a ní ìsúlẹ̀ ẹ̀ka tó wòlé tó kéèkó àlè ẹ̀sìn عن عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم فيدع العمل هو يحب أن يعمل به خشية أن يعمل به الناس. يا عائشة رضي الله عنها قالوا جلال من قال كتبت wọ́n tẹ̀ mí sí àtúnṣe nǹkan yẹn ṣùgbẹ́rù nígbà àkọ́mọ́dù fáwọn èèyàn máa ṣe nǹkan yẹn wà bẹ̀rẹ̀ yẹn lé wọn lórí. Gbogbo àwọn ẹ̀rí ìjàmbá tálẹ̀ débẹ̀ lónìí rẹ̀. Ó ní òṣìṣẹ́ ọlọ́run nínú àkẹ́kẹ́ máa ń ṣe wọ́n ní ṣùgbọ́n tó wù lójú kó jùlọ lọ́wọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀nà ẹ̀kọ́ lórí ẹ̀yẹ mi ò ní ojú. Nítorí ẹ̀ èmi máa ń kí. Mo mọ̀ kọ́kọ́ ní nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n torí kó má dọ̀rẹ̀ rẹ̀ mi ò jẹ́ ọba rẹ̀. Nígbà tí èmi ní ṣé bá gbìn kìnnì kò lè dọ̀rẹ̀ yàrá ló mọ̀. Èmi a máa dìbò pa. Ìgbà àwọn àdéhùn tó yí dàgbàdà bí méjì tàbí kàwọ́ bẹ̀rẹ̀ àdéhùn ti sọ àdéhùn pàtàkì àwọn ọmọdé náírà قال ما أخبرني أحد أنه رأى النبي صلى الله عليه وسلم يصلي الضحى إلا أم هاني هذه عبد الرحمن بن أبي ليلى قال لي أنه أمني رفع النبي كيوم الضحى أم هاني فإن أم هاني أنا بذلك ثم قدمت عذره gbogbo àwọn ìjà ìwà ìyẹn sọ ọmọ àárín nítorí pé ìyá bàbá mi jẹrẹ buhari ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n mú àwọn ìjà ìwà kí làwọn ìjà ìwà òun ni pé òun lọ́mọ kí bẹ̀rẹ̀ ọ̀gá sí méjì ilé ẹ̀rọ náà dì nìyí ọ̀pọ̀lọpọ̀ àrẹ̀ ọ̀sán tí wọ́n bá fèsì ẹ̀rọ láti ṣe bí ìyàwó ọmọ ẹ̀ èèní lè ṣe bí ìyá fáwọn ọmọ ẹ̀ tí wọ́n wá ní kí n ṣe bí ìyá fáwọn ọmọ ẹ̀ èèní lè ṣe bí ìyàwó ọmọ ẹ̀ àtẹ́wé ti máa ìjọ ọlọ́pàá yọ̀ ọ̀gá lè ta gbogbo wọn kọ́kọ́ lọ́yọ̀kọ́ rẹ̀ fún àkọ́kọ́ àkàlẹ̀ torí ẹlọ́pọ̀ ní ìsìnkẹ́ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n tọ́ láwọn ọ̀gbà tẹ́ padà wọn ọ̀gbà owó tó lè bẹ́ẹ̀ ọmọ yìí ti gbọ́ ọkọ̀ ńlọ àná ọmọ fún un wọ́n gbà. níbi dandan ni tó lè lọ́kọ̀ ní ìjọba bẹ́ẹ̀ lọ́ba ti rí fóònù ní tìra lọ́yọ́ kọ́ rẹ̀ kú. mọ́lá pé àwọn ọmọ wọ́n fẹ́rẹ̀ obìnrin ẹ̀fà lóbìnrin kan ó ń tapẹrẹ bọ́wá sí báyìí lálùjẹ́rọ jíjẹ́ lọ́nà ará àbò làwọn olùfẹ́ eléèlé ni ìdígbà ọkọ̀ ẹ̀kú ló wọ́n máa tọ́jú ọmọ ọba lọ́kọ̀ orí wọn bá tẹ̀ jà ọmọ rẹ̀ ẹ bá dá kán tó o bá ti ní ìṣèrà rẹ̀ ṣùgbọ́n tó o bá ti ra bàbá ọ̀fọ̀ ọ̀rọ̀ òmùhánì wọ́n tún rò tó pọ̀ ìdáná إنها حدثت أن النبي صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكة فصلى ثمان ركعات ما رأيته صلى صلاة قط أخف منها

bóyá bá ti béèrè wa kó sí ẹ àbí ká ti sọ ọdún ẹ ìmọ̀ bá tètè darí lọ́wọ́ wọn kò sí ẹ ní ìdíje kò sí ẹ kò sí ẹ kò sí ẹ ọyá nọ́mbà wà Thank you. ẹ̀rùn àánú ọ̀rọ̀ àánú ìkọlà ọ̀hún mójú bẹ̀rẹ̀ fún túbà lẹ́nu inú ṣòro tó wùjọ lè síyá láàfin oní ẹ̀gbọ́dọ̀ fẹ́ lórí ẹ̀bá ti dàrú síyá mọ̀ lẹ́ta wà jù láàrin àwọn ìtọ́nà yẹn tó lè ra wúlò sí àwọn ọmọdé lọ́sẹ̀ fún àwọn ọmọdé àti òkú àgbàkà lẹ́kẹ̀ẹ́ lẹ́kẹ̀ẹ́ lórí àbúrò àkọ́kọ́ ní gbogbo ìgbàgbà kan tó pé ẹni tí ò bá fẹ́ ní kúrò láyé ó jẹra mọ́kànlá tó wà nígbà tó wà jáde wọ́n á fi ṣe é lọ́wọ́ ìṣòro. Ah, òun ẹgbẹ́ yìí ló ń gbẹ ni àwọn ọmọ bí ó ti rí. Ọmọ ẹgbẹ́ yìí ló ń gbẹ ló sọ fẹ́ tí ọba fẹ́ ní sóòtù láyé ọmọ àti sọ láti sọ. Ìgbẹ́ ló ń gbẹ ni. Mọ́pọ̀ yẹ kọ́ sọ bẹ́ẹ̀. Nítorí pọ́nrọ́ ẹ̀sìn ni tí ọba ti lè tí ó fi bá jẹ. Lẹ́yìn káka àwọn àbí ìta àtàtà yìí, ọ̀rọ̀ bá parí. Ṣọ́dé pọ̀rọ̀ sọ láti sọ. Àwọn ní lúdò tí lè máa orí yẹn máa ń ní ìdìkan bẹ́ẹ̀ olùyọ máa dà ọ̀rọ̀ àwọn kìlí kẹ́kọ́ máa tó blọ́ọ̀kù lórí fóònù oníbi rẹ̀ olùyọ máa yìí pẹ̀lú máa náà ní àrọ́bù àbí a ní ìdí ẹlẹ́kọ̀ọ̀kan kí é gbogbo ọgbà ọkọ̀ tó gbà ẹ lágbèrò ọdún ní ọlọ́pọ̀ olóògùn ó ní ìdí àti gbé lẹ́kọ̀ọ̀kan tí wọ́n máa tó blọ́ọ̀kù káàkiri láyé ọdún gẹ́ẹ̀dì kan lọ fẹ́ kan ọ̀bùdá sí lọ fẹ́ ti kí ní blọ́ọ̀kù yẹn sòrò tó fi kọ́ gbàgbọ́ bí parí ẹ̀ òjò òde a nídìí ẹ̀ kó bá ti máa kó nǹkan kan nínú ọ̀rọ̀ sọ̀lá rẹ̀ díkìrù rẹ̀ kankan rẹ̀ ìyẹn máa ń nídìí ẹ̀ fún àti rìfúẹ́sì ọkọ̀ mi ìlú tí orí òjò nílọ yìí àti tí ìjọ òkèlè kọ́ lù wọn ìjà àtìlẹ̀ òkèlè o tó fẹ́ kà orí ẹ̀ máa dàrú o ìyẹn ní ìdí ẹ̀lẹ́kọ̀ọ́ kan ìyá akókò ló lò lójú ọjọ́ ayé rẹ̀ wọ́n bá ti fi dáwọ́ ìbú ẹ tó fẹ́ ní ìdí ẹ̀lẹ́kọ̀ọ́ kan fún ẹ̀ṣá àtìláṣà tó kúrú náà tí ò tẹ́tẹ́ ní wọn ò sì mọ́ ọmọ tẹ́tẹ́ nígbà tá a wà kéékèèké àwọn alákọ̀wé la rí wọ́n máa ń ṣe àtìyàwó wọn wọ́n tó kọ lábẹ́ igi wájú ilé wọn wọ́n máa ta lódò rẹ̀ òní lé pẹ̀lú ẹ̀dìgẹ́ ìlú ọ̀pá lálẹ́ àbí kìnnìkì ọ̀sẹ̀ fún ọ ní ìlú ìjọba ẹ̀rọ ọba rẹ̀ ẹ̀bí àtúndì ìjọba ẹ̀rọ. a tọba ti ìfẹ́ ni wọ́n ń pè ní kìmọ̀ òun ni kò ní tẹ́tẹ́ àbí ká ká bẹ́ẹ̀ sí kìnnìkà lórí rẹ̀ tí ọba ti nínú lórí pé jẹ́ ọ̀rọ̀ ìkàfé làákàyè ìṣeré. mo tọ́jú ọlójú tèmi sí náà ọjọ́ wíwú àtò búlọ́ọ̀kù lórí fóònù yẹn lábẹ́rẹ́ àti èèyàn ò lè kékeré gbòǹgbò orí òkè kọ́tọ̀ balẹ̀ ẹ̀sìnkẹ́ẹ̀dì rẹ̀ nígbà ọ̀rá yìí tí ẹ̀rí pé pé ìfẹ́ máa fi yẹnu yẹn àti ní ohun bọ́ọ̀lù oríṣẹ́jú méjì kan tàbí yàn kalẹ̀ bí yàn rẹ̀ tàbí yàn kalẹ̀ ṣùgbọ́n tó bá ti ní tẹ́tẹ́ ní tó ìkó bá tẹ́tẹ́ ló ṣèkè ẹ̀yà sílẹ̀ ṣùgbọ́n ayọ̀ ọlọ́pọ̀ ẹ̀yìn mẹ́sùn wà lórí ilé ẹ̀fẹ́ ọ̀rọ̀ ah, ayọ̀ ọlọ́pọ̀ nìyẹn ẹ̀sẹ̀lẹ́gbẹ̀ ẹ̀sẹ̀lẹ́gbẹ̀ ayọ̀ ọlọ́pọ̀ nìyẹn ní ìwọ́n tó jọ ọ́ pẹ̀lú àwọn ẹ̀sìn ọ̀yà fún wa ìyẹn sàtàrà ìdí àwọn kẹlẹ́ ayọ̀ ọlọ́pọ̀ lọ́dọ̀ tí ò ní ti wàhálà mú rárá ẹ̀jẹ̀ á ń ṣe kíní ó tẹ̀ lọ́pù láàrin ìṣẹ́jú méjì Tọ́ba jáwẹ̀ ọlọ́mọ ní ń bẹ lórí fóònù fẹ́rẹ̀ láta. Àtìyẹ́ fi fóònù tá, àtìyẹ́ fi jí tá ìkẹ̀kẹ̀ náà ni. Ìkẹ̀kẹ̀ náà ni. Orí àlàyé ṣàkọ̀rọ̀ ìgbì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ayọ̀lọ́pọ̀ wọn lóṣù. Ayọ̀lọ́pọ̀ wọn lóṣù. Pé wọ́n ní hùkàn mẹ́mbẹ́ kìíní kan máa kó bẹ́ẹ̀, kìíní kan máa kó sínú rẹ̀ tí wọ́n ti ń sàlàyé. Ọ̀rọ̀ náà. Náà. bẹ́ẹ̀ tó ń bá ti yọ dáadáa tó bá láti ṣe ìṣẹ́kọ́ yọ lẹ́ẹ̀kan náà ọyọ dáadáa ìgbà tó ń ga ni wọ́n ń pè báyìí tí ẹ bá ṣe ìṣòro kò fẹ́ ṣe ìṣòro yẹn kọ́ báyà ní mọ́sálásí nítorí pé nẹ́sùn wà lórí ẹ̀ pẹ̀lú tó bá ké nẹ́fìlà tó lálàáfíà jẹ kò káàkó bá àtẹ àwọn àtẹsẹ kí ó wà farabalẹ̀ dáadáa òun yẹn jáde kì í ti gbàrà ọ̀rọ̀ àti sùúrù kínkínní ọwọ́ àti bàtà àti ìdìbò rẹ ìyẹn lè wọlé lọ tí wọn bá kó rí àsìkò díẹ̀ sí ẹyà bí ọgbọ̀n ìṣẹ́jú àti nǹkan ìyẹn lè mú àwọn àti bẹ̀rẹ̀ láàyè lásìkò yẹn tó kó lóun ọmọ wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت